mo wá kí wa kú déédé àkókò yìí o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lónìí à ń lọ tààrà sínú ìtàn ìtàn ìjàpá àti ajá òun ni a fẹ́ yẹ̀ wò gẹ́gẹ́ bí ìtàn àlọ́ àpagbè a fẹ́ kẹ́kọ̀ọ́ lára ìjàpá a fẹ́ kẹ́kọ̀ọ́ lára ajá ó sì jẹ́ ìtàn tó máa tún pani lẹ́rìn tó sì máa dá wa lára yá ṣùgbọ́n ká tó lọ ẹ àlọ́ àpamọ̀ yìí mo fẹ́ kẹ́ fi yẹn panu kẹ́ lọ ronú ẹ̀yin ọmọdé mo fẹ́ kẹ́ kẹ́ wá ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ pé gbogbo àwọn ọmọdé jọ ẹ jẹ́ kó wá jókòó kó wá gbọ́ wa kó wá kẹ́kọ̀ọ́ kó wá kọ́gbọ́n àwọn àgbàlagbà náà àtúnrẹ́kọ̀ọ́ pàápàá nínú ohun tí à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ àlọ́ àpagbè ti òní. àlọ́ o àwọn agbó àlọ́ gbogbo gẹ́gẹ́ bí ẹ̀yin ọmọdé tẹ̀ ń gbọ́ mi nílé ẹ̀yin lẹ máa wá dá mi lóhùn wípé àlọ́ àlọ́ mi tò ní dáfìrì gbàgbó ó dá lórí ìjàpá tìrókò ọkọ Yánníbo tá là ń pè ní ìjàpá òun ni olóyìnbó ń pè ní tortoise orí rẹ̀ ni ìtàn wa dá lé lórí bá a ti rí gẹ́gẹ́ bí ẹranko kékeré yìí tó rárá máa ń lọ tó rárá máa ń lọ yìí ó fún ọgbọ́n oríṣiríṣi ọgbọ́n àyínìke ọgbọ́n àyínìpadà ó kún orí ìjàpá bẹ́ẹ̀ tí ń wò yẹn kò sí ọgbọ́n tí ìjàpá ò lè dá kò sí ohun tí ìjàpá ń fẹ́ tí ọwọ́ rẹ̀ kò lè tó. a wá fẹ́ wò ó ìjàpá yìí òun àti ajá mo rò pé gbogbo wa la mọ̀ tí à ń pè ní ajá dog ni wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ kò rí kò sàn ni àwọn méjèèjì ṣùgbọ́n ní àkókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìlú tí ìjàpá àti ajá ń gbé yìí ìyàn wá bẹ̀rẹ̀ sí í mú ìyàn yìí má mú púpọ̀ o ẹ̀yin ọmọdé ǹjẹ́ tilẹ̀ mọ̀ tán pè ní ìyàn bí? ìyàn ní àkókò tí kò sí oúnjẹ ìyẹn là ń pè ní famine when there is no food to eat when there is nothing to eat that is just the, the, the time tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò sóúnjẹ kankan kò sí nǹkan kan gbogbo ènìyàn wá rù góńgógó ebi ń pa gbogbo ènìyàn kò síbi tó ti máa róúnjẹ jẹ kò sí ẹni tó lówó lọ́wọ́ gan kò lè róúnjẹ rà ìyàn yìí mú púpọ̀ ọwọ́ ìyàn yìí ba ìjàpá tó bẹ́ẹ̀ gẹ́ ojú rẹ̀ ò ṣeé rí ojú rẹ̀ ti kó sínú gbogbo ara rẹ̀ ti hun jọ àtìyàwó àtọmọ gbogbo wọn ti ń kú lọ fún ebi ṣùgbọ́n lọ́jọ́ kan ni ìjàpá fojú gan ní ọ̀rẹ́ rẹ̀ ajá bó ṣe rí ajá lórí tí ara ajá ń dán yọ̀yọ̀yọ̀ bí ẹ̀mọ́ òyìnbó lajá robos ni gbogbo orun ara ẹ̀ yọ ni irú ẹ̀ ń jù lébélébélébé tí irú ẹ̀ ń wun ni tójú ẹ̀ mọ́ tójú ẹ̀ dán yọ̀lọ̀yọ̀lọ̀yọ̀lọ̀ tí gbogbo ara ẹ̀ ń ṣe tó ń kọ́ bàlàbàlà ìjàpá ní ẹ́ ọ̀rẹ́ mi báwo ló ti ṣe lásìkò èèyàn yìí tí ò sóúnjẹ kankan tí ò síbi tẹ́nikẹ́ni ti ń jẹun tí gbogbo wa ń kú lọ fún ebi lára ìwọ wa ń dán ló ń yọ̀yọ̀ bọ̀ ló ń yọ̀yọ̀ bọ̀ ló ń yọ̀yọ̀ bọ̀. Ah! ajá ní kò sí nǹkan kan ọ̀rẹ́ mi eh, ọlọ́ọ̀lọ́hún ni mo ń jẹ ebi ń pa wa náà ó lọ rẹ̀ èmi náà mọ̀ pé bí ń pa yín ṣùgbọ́n jẹ́ àsọ̀rọ̀ rẹ̀ sọ̀rẹ̀ jẹ́ àsọ̀rọ̀ àṣírí fojú ọ̀nà hàn mí ọ̀nà wo ló ń gbé gbà níbo ni wọ́n tiẹ̀ ti ń róúnjẹ jẹ wo mí wo ìyàwó mi wà nílé ebi ti ń pa wọ́n àwọn ọmọ mi wọn tiẹ̀ jẹ́ ń sùn mọ́jú tó ń kígbe fébì ebi ń pa wọ́n jọ ọ̀rẹ́ mi iye kan alábàáwọn ojú mi kò kò kò jà wá méjì ilé mi àti ẹ náà ni fọ̀nà hàn mí ṣùgbọ́n ajá ẹni tó ti mọ̀ jàpá dáadáa tó ti mọ̀ pọ̀lọ́gbọ́n ẹ̀wẹ́ ni alárekereke ènìyàn ni ó mọ̀ pé jàpá ò ṣeé fi inú hàn ó mọ̀ pọ̀ dalẹ̀ ní jàpá inú sì jàpá will definitely lead him into trouble so he did not want to tell ìjàpá anything about the secret of his life ṣùgbọ́n ìjàpá kọ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ ajá má ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ìwọ ni kò sọ fún mi mi ì ní dà ẹ́ àmì ní dójú tì ẹ́ mi ì ní kó ẹ sínú ìṣòro nígbà tẹ bẹ́ẹ̀ yé pọ̀ ìjàpá wa ní tó o bá ti lè sọ fún mi pé mi ò ní bára mi nínú ìṣòro pẹ̀lú oore tí mo fẹ́ ṣe fún ẹ yìí ni mo múra láti ṣe ẹ́ lóore o wàá sọ fún mi pé ò kó mi sínú yọ́yọ́ ìyẹn ni pé ò ní mi sínú wàhálà that I will never even regret showing you a way out àwọn ní ọ̀rẹ́ mi kò sí tó jọ mi ò ní kó ọ sínú wàhálà ìjàpá bá sọ fún mi pé tó bá ti mọ̀ pé ò ní mi sínú wàhálà sórí tí àkùkọ bá ti kọ lẹ́ẹ̀kẹta láfẹ̀mọ́júmọ́ kúrò nílé rẹ máa bọ̀ wá bá mi àwa parí ọ̀rọ̀ wa màá wá sọ. So ohun tí mo fẹ́ sọ fún ọ. báyìí ni ìjàpá dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tó sì mórí padà bọ̀ sílé nínú rẹ̀ ń dùn pé ọwọ́ mi ti tẹ̀ yìí àjálẹ̀ ẹ̀kan yìí náà màá rí àṣírí rẹ̀ èmi àtaya àtọmọ àgbàdùn ibi tá a fẹ́ dúró sí lórí ìtàn yìí rèé lórí ìtòní ẹ jẹ́ ká wo ìwọ̀n kékeré yìí àti ìparí ìtàn yìí o ṣùgbọ́n ní ìwọ̀n kékeré yìí kí lẹ́kọ̀ọ́ tá a rí kọ́ níbẹ̀ a lè rí i pé ìjàpájá lákìyèsí ènìyàn ó jẹ́ ẹranko tó ní àkíyèsí ó kíyèsí ajá ó wò wípé ajá yàtọ̀ sí gbogbo ènìyàn ajá náà nìyí òun náà ó mọ irú ẹni tí ọ̀rẹ́ rẹ̀ ń ṣe ó mọ̀ wípé ó lè kóhun sí wàhálà ó kíyèsí ó tẹnu fún pé kò gbọ́dọ̀ kóhun sí wàhálà àfi tó bá pinnu fóun tó ṣèlérí fóun àrẹ́kọ yẹn kan bẹ̀ ìyẹn ní kọ́kọ́ ajá náà tún jẹ́ ni tí ó ní ọkàn ìyọ́nú ó wò pé òun ò gbọ́dọ̀ jẹ́ alánìkànjẹ tọ́nà bá là fóun jẹ́ kóun fi ọ̀nà hàn ọ̀rẹ́ òun ẹ̀yin ọmọdé ẹ̀kọ́ ńlá lèyí o a gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ní iyì wípé lọ́nà kínní a gbọ́dọ̀ jẹ́ alánìkànjẹ a gbọ́dọ̀ mọ tara wa nìkan You must not be selfish. When there's a way for you, you can as well show your friend a way. This is a way out. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbí yìí rè a gbọ́dọ̀ fẹ́ràn ara wa a gbọ́dọ̀ jálá nìkan jẹ a gbọ́dọ̀ fẹ́ràn ọmọ nìkejì bẹ́ẹ̀ gẹ́gẹ́ wa bákan náà rèé o ajá jẹ́ alákì ẹ ẹ ìjàpá jẹ́ alákìyèsí a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń kíyèsí tá a bá ti rí ìgbà àti àkókò tá a bá ti rí èèyàn kíyèsí ìyípadà wo ló wà nínú ẹni yìí ṣé ìyípadà rere ni tàbí ìyípadà búburú tó bá jẹ́ ìyípadà búburú ó yẹ ká mọ ọ̀nà láti bá sọ̀rọ̀ tó bá jẹ́ ìyípadà rere ó yẹ ká mọ ọ̀nà láti bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọdé ẹ jẹ́ ká jẹ́ni tó ní ìkíyèsára ní gbogbo ọ̀nà wa àwọn ọ̀rẹ́ rẹ tẹ́jọ ń ṣeré máa kíyèsí wọn àyípadà wo ni mo rí nínú wọn sì jẹ́ni tọpọlọ ẹ̀ pé tó ń yára láti kíyèsí ẹnikẹ́ni tó bá fẹ́ kó ọ sínú wàhálà tàbí ìdààmú kó sún sẹ́yìn kó rí wípé ọ̀rọ̀ wọwọ́ láàrin ìwọ àti ẹ̀ kó tó tẹ̀síwájú láti ṣe okòwò pẹ̀lú rẹ̀. ẹ jẹ́ ká fi àwọn ẹ̀kọ́ ìṣọ̀kan ẹ jẹ́ ká lọ mú wọn lò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n ń gbọ́ wa lórí ìkànnì yìí mo rọ̀ ọ̀rẹ́ mi o lè subscribe wa lórí ìkànnì yìí ìwọ sá ti tẹ àgò pupa tó wà nílẹ̀ tó bá ti dùn gbọ́n wàá rí pé gbogbo ohunkóhun tá a bá ti ń ṣe lórí ìkànnì yìí ni yóò máa wá sí àrọ́wọ́tò rẹ lo àkókò yìí láti subscribe sórí ìkànnì yìí a sì máa bára wa pàdé a máa gbádùn ara wa lórí ètò Yorùbá Yorùbá gbòde Yorùbá dùn gbọ́ Yorùbá dùn ká Yorùbá ń kọ́ni lọ́gbọ́n yorùbá ń kọ́ni lẹ́kọ̀ọ́ títí dàkókò mìíràn láyọ̀ la ó pàdé ire o.